bá sì rí àwọn ọmọ ìyá wọn àwọn ọmọ ìyá wọn. ọ̀rọ̀ yìí jọ àwọn sàhábà lójú wọn ní ya Rasulullah alasna ikhwanik táwọn ìsọmọ ìyá rẹ̀ ní anábìnrin bal antum ashabi ẹ̀yin sàábà mi ẹ̀yin jẹ́ amma al-ikhwan alladhina yu'minuna bi wa lam yarawni ọ̀wọ̀lẹ̀ ìyàwó òdẹ̀lì àwọn ẹni yìí ni wọ́n gbà mí gbọ́ àwọn ọmọ ìyá mi tó tọ́ làwọn tó gbà mí gbọ́ tí wọ́n sì rí mi. a ní sọ́rọ́ọ̀fù kan ànábì sọ̀lọ̀ márùn sọ́lá ń pè àwa ní ọmọ ìyá rẹ̀. etí àwọn sọ̀hábà ń gbà ní wọ́n kọ ikú náà ipò ọmọ ìyá ipò tó lágbára ni ànábì sọ́lọ́ máa fún àwọn ẹni tí ò tí ì dé àwọn ẹni gbọ́dọ̀ ti tó ní ọ̀hún. nígbà tó lọ fẹ́ ròyìn àwọn sàhábé kó ní àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ sàhábé bẹ ẹlòmíì ìgbàgbọ́ rẹ̀ tọ́lọ̀ padà ní pé òun fámìlì àwọn. yóò wá di ẹni tí àwọn èèyàn ó yẹ̀yẹ́ gbogbo tí fámìlì wọn bá gbé wá gbọdọ̀ bá ọlọ́run tó wá fi máa ní gidi sàánú ẹlòmíì eléyìí wọn máa yà wọn lẹ́nu ní ìgbà tí wọn lánàbí àwọn ọba ṣe mọ àwọn òní tajà fún àwọn òní rà fún gbogbo àwọn gbanúrò pọ́lì gbanúrò pọ́lì gbígbà náà pátápátá tí ẹ bá ṣe Abu Jahal abujahal gbogbo apáapáta ni wọ́n kúrò nínú ìlú àtẹjọba àdébùbọ àtẹjọba àdébùbọ ẹ mọ bá lẹ́yìn ọba gbọ́ bí a ti ń sọ èyí a gbé economic kí ló lè gbé wọn sanction ẹ má bá wọn rajà ẹ má fẹ́ ọwọ́ wọn ẹ má tajà fún yẹn ẹ má rà ẹ má tà fún wọn ike gbogbo àwọn bànú àṣìbù bá pátá àbí bànú àgbẹ̀mùpálẹ̀ wọ́n gbà á gbọ́ wọn gbà á gbọ́ wọn lójú ògbọ́dọ̀ ti ran wa gbogbo wọn sì tẹ̀lé eléyìí júwe bí bí ìfẹ́ ìdúró ti ẹ bí wọ́n ti lé lẹ́nu wọn tó gbé ojú ẹ̀mí ti wá kọ́lọ̀ tó wá fi máa ń ní èyí tó ṣe kó sàánú àwọn ẹlòmíì bá a ṣe ń ṣàlàyé lọ àwọn kan bẹ lọ́yà náà ìṣòpá wọn náà wọn a máa ṣàfihàn iman ṣùgbọ́n ọ̀gá bọ̀ àwọn ilé ìlú mọ̀nàfòkì àwọn tó ṣe pé ẹ̀rù ń bà wá káwọn èèyàn mẹ́rin tí wọ́n sọ wọ́n ní ojo wọn ni mọ̀nàfòkì ojo kò gbà yín gbọ́ ṣùgbọ́n kò ní fẹ́ ọmọ kó wọn gbà yín gbọ́ torí ojú títí àbí ìyẹn pẹrẹ tí tọ́lé èèyàn bá lé ẹni yóò dúró lórí tó gbàgbọ́ ẹ̀ yóò sọ pé kí yóò lé àwọn ìwà ní tàbẹ̀rù ní sí ààlẹ́ nìkankan bá a mọ̀ sọ pé tá a bá gbà fún à ọmọ rí tí wọ́n sọ àwọn adúró pé ànábì tá a rí yẹn gẹ́gẹ́ làwọn gbà lánàá ní sallallahu alaihi wasallam ànábì ṣe kò wá ní kí ni o ìkọ̀wá ẹ̀yìn tó bẹ́ẹ̀ nínú títí wá tí wọ́n fi lágbára ó ní páàrí mọ̀jísà àbí tọ́kọ̀balẹ̀ àwọn sọ̀hábí wọ́n rí mọ̀jísà báyìí pẹ̀lú ojú wọn wọ́n ní mọ̀jísà pẹ̀lú ojú wọn gẹ́gẹ́ bí àdísí alex wọ́n kó oúnjẹ ẹlẹ̀ oúnjẹ tí ò lè tó èèyàn mẹ́ta èèyàn mẹ́rin àwọn èèyàn eighty èèyàn eight hundred èèyàn one thousand sí jẹ́ different situation ó jù sí fún pẹ́ẹ́nù bá inú abọ́. wọ́n sì mọ̀ pé ní dáńsọ yìí bí ìwà náà lórí ebi a máa pa ní ìgbà míì sallallahu alaihi wa sallam ebi a máa pa yóò so òkúta mọ́nú sallallahu alaihi wa sallam síbẹ̀ náà òun yìí débi ń pa yìí tó sọ bóyá ìṣẹ̀lẹ̀ ní khandak ní ìgbà tí ebi ń dójú ẹ̀ ànábi sọ òkúta máa ń àwọn sàábà sì máa mà á máa ń mọ kò ní ìdílé yẹn tẹ̀ máa wá sàábà káàkiri tẹ́lẹ̀ bá ń pa yẹn mọ̀ lójú ẹ̀ o wọ́n á máa rí lójú ànábi gbà lókè yìí pa wọ́n rí lójú ẹ̀ ṣùgbọ́n jọ yẹn nígbà tó ń pín mọ̀ Jesus tọ́lọ̀ ń fọ́n ànábi wọ́n yí polówó rẹ̀ nǹkan kan ní máa fà á tó máa kúrò Jesus ní kọ́ńdà kò sóúnjẹ ẹnìkan wá kí ànábì ṣùgbọ́n ká tó débi kíkí ànábì wọ́n ní àwọn rí òkúta kan nínú táwọn ń fọ́ kí àwọn kèbèrè má bàa sọdá wá bá wọn ànábì sọ òkúta wọn bí ebi ń pa àwọn ní gbogbo àwọn làwọn fọ́ òkúta etí jẹ́mà abalọ̀ lè pe ààrẹ Muhammadu sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú bíbí tí ń pọ́n iná ànábì sí lọ síbi òkúta ibẹ̀ làdábì ti fọ́ òkúta tí ìmọ́lẹ̀ yọ bẹ́ẹ̀ òkúta tí àwọn èèyàn tí wọ́n gbọ́n gbọ́tọ́ tóbi òrí fọ́ kìí ṣe ọba lè ṣe méjì bẹ́ẹ̀ ọ̀ká bá ti wá tàn ànábì sọ pé bá a ti ṣílẹ̀ róòmù ọ̀làwọn sọ̀rọ̀ àbà ní wọ́n ní o pé àwọn tó fẹ́ bọ́ sọ́ra wọn tàbí bá tún gbá òkúta náà tí ìmọ́lẹ̀ kan jáde ó nípa àti sílẹ̀ pàṣẹ àná ẹ̀yin tẹ́ ń bẹ̀rù páwọn akéde yìí pọ̀ láti wá ka yín mọ́lẹ̀ láti pa yín ìbẹ̀rẹ̀ náà lọ títí fún òkúta wà á dúró lórí àwọn ará mọ́kà màdínà ìgbọ́dọ̀ ń kú dárúkọ wọ́n sì bàbọ̀. báyọ̀ ní ti ṣe sọ náà sì lórí sọ̀rọ̀ ọ̀rọ̀ You know, green, Hmm. What's Ah, that boy, we have to use the visa villa. Visa villa, fly. Oh, oh. You know, I started. Zawjatu Abi Bala. Ama ina wọ́n fi ọwọ́ wàhálà pẹ̀lú nígbà itu mengapa dia mesti orang dia mesti sebenarnya kenal. Mesti kalau mengapa pun cuma di sana. Síbẹ̀ náà, ọfà sì bàkan náà, ó bá díẹ̀ náà sọ̀hábà náà wò pé àwa débi àwa padà báyìí ni. Ànábi ní ṣàkọlù náà ń sọ láti wùsọ̀, mọ́lá Allahu kùbúrọ̀ náà rọ̀. àwọn kèfèrí iná na rí àṣírí kí á ọlọ́run bá wọn ni iná sínú sàárì wọn. níbi tán tí ti ń pe ní kálukú tí ò lè lọ jẹun yìí àwọn míì ẹnìkan wá lọ lè bá nàbí oníbi ha ebi ebi wà lójú ànàbí ọwọ́ ọba dọ́dọ̀ ara ilé rẹ̀ kílẹ̀ nílẹ̀ nígbà tí wọ́n gba gbé níwájú anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi bá ní gbélẹ̀ e lọ pe àwọn èèyàn wa ìwọ gbogbo ń jẹ fún ẹni ìwọ pé ọlọ́dà fún àlejò anabi muhammad a ti kọ́kọ́ jẹun yóò ní kátólán tí ẹlòmíì tó bá wá kú ọ ọba kí ló pọ̀ àwọn èèyàn wá sí kíní àní ọlọ́pọ̀ àwọn èèyàn wá nígbà tí ó pè wọ́n dé àwọn wọlé níjọ níjọ more than eighty nínú ẹgbàá wa more than eight hundred one thousand nínú ẹgbàá wa míì náà jẹ́njẹ́ yẹn oúnjẹ sùtù kù nù abọ́ nǹkan pè ní àlùbáríkà ni mùjísà tó kọjá bẹ́ẹ̀ ń ṣe dán kìí ṣe pé ṣẹ̀wọ̀n báwọn ẹni dán tiẹ̀ àwọn ń tàn yín ni o bọ́ ọba tí ń rí kan báyìí ọ̀tọ̀ ní ti ń ṣẹlẹ̀ bọ̀ eléyìí wọ́n ń jẹun wọ́n sì mọ̀ pa àwọn yóò délé pé hé àwọn ò lè jẹ mọ́ Abu Hurairah radiyallahu anhu oníjọ́ kan anabi sallallahu alaihi wasallam ebi ń pa àwọn lòmí dọ́dọ̀ anabi ebi ń pa àwọn bá wá gbé anabi dúró sáyé rẹ̀ ibi táwọn ti débẹ̀ rẹ̀ gbé wàràwá milk ìgbẹ́ wa mu wọ́n fanabi anabi bá ní lọ́wọ́ wọnú mọ́sálásí mo ti kọ́ ilé mo dẹ̀ fẹ́ gbọ́ náà kọ ìjọ tó o bá ti rántí ẹlòmíì oúnjẹ yẹn gan tètè ríyàn wọn náà máa wò níjọ ọdún tẹ́ bá jọ ń jẹun papọ̀ bẹ́ẹ̀ tí jọ ń sọ̀rọ̀ tínú yín dùn yẹn pẹ̀lú àlùbáríkà rẹ̀ yóò fi satisfy oúnjẹ tí wọ́n lè jẹ ó jẹ ẹ máa wò ó sígbà bàbá pẹran ẹran díẹ̀ tẹ́ ra jẹun yín sùn àmọ́ ah, jẹun kankan látàárọ̀ ìdánpẹ̀lú àlùbáríkà bẹ̀ nìyẹn ṣùgbọ́n tí wọn nìkan bá dá jẹ ebi ọmọ pọ̀ sí i ana ní ọyá lọ wo àwọn èèyàn wa ụmụ rẹ̀ wọ́n gba ànábì tó wà núgi ní ọ̀pọ̀ ẹ̀ tó ní lọ wáyàn wa la ilaha illallah ó wá lọ pe àwọn èèyàn wa nígbà pa àwọn èèyàn dé bí èèyàn bí mẹ́jọ àbí gbogbo ẹjọ́ ya yàn kan ka kan gbé míìkì aago táwa náà mú ní ìsìn kan nígbà wa mi wọn ni bó ṣe wà yìí èèyàn hundred ni ó mú ṣé ẹ fẹ́ máa kán lé wa lọ́wọ́ ní àbí ẹ bá gbé má ẹ bá ti pa àwọn èèyàn dé báyìí lànà mi bá ń bẹ̀ sí gbé fáwọn èèyàn lẹ́yìn kọ̀ọ̀kan ó ní ìwọ má ti mú bẹ̀ <laughs> èmi fẹ́ kí n kọ́kọ́ mú èmi tí mo wá gbé bí pa bá mi gbé fún wa sallallahu alaihi eléyìí náà mú eléyìí náà mú títí nígbà tó wáyà anábì ló yà àbúrò rẹ̀ wọn náà gbà wáyà mu ọkàn wọn ti ń bàjẹ́ pé ṣé àwọn amúta ni anábì bá ní mú bó ti sallallahu alaihi wasallam ló bá mú ló sá mú ní nǹkan òtán náà bọ̀ anábì ni mo ṣe àbúrò rẹ̀ wọn ní anábì wallahi kò sí nǹkan kan tí ó gbà mo ti yó délẹ̀ mo yó níbo mo yó dọ́nà fún mo yé dọ́rùn tí n bá ilé mú sí ọlọ́mọdé ó la nǹkan mi ẹni sallallahu alaihi wasallam nǹkan kan ní máa ń fa mọ́ àjẹsà àwọn sàhábà rí yìí o ìyẹn mi pé tí o bá fẹ́ gbà nábì gọ́ngbà mí tó rí yẹn gan yóò jówó pé á èèyàn lásán ò lè ṣe lé àwa ń tiwa kí la rí ìmánì wa tànàbì ṣe kò wá ní ikhwanu àwa lọ́mọ ẹ̀yà rẹ̀ wọ́n á bẹ ọlọ́run bá nàbí ti pẹ̀ wọ́n ọlọ́jà rí bẹ̀ láyé ká rí bẹ̀ lálùkìyàmù nígbà tánàbí wọ́n á kú láyé ọba àwọn ẹgbẹ́ ìmọ̀ràn wọ́n gbé àlàyé rù nípa kùránì àti ìmẹ̀ẹ̀sì wọ́n bẹ̀rẹ̀ sí fún aká bẹ̀rẹ̀ sí ní fún aká àwọn àkàdé lẹ́yìn wọn àwọn náà jogún mẹ́ àwọn àkàdé lẹ́nu wọn jogún mẹ́ àwọn ń pè ìmọ̀ ẹ̀tọ́ ìmọ̀ yẹn wọ́rọ̀ fúhu kábíràn náà kábírì lẹ́ni tó ń gbìyànjú láti pé ojúṣe wọn níbi àdìta anábì sallallahu alaihi wasallam tánábì ni رحم الله امرأ سمع مقالتي هذا فوعاها فحفظها وأداها كما سمعاها أنا بني ألم بانكا وكا تيوا بنت من صي تيوا بوي تيوا سيها تاتوا سو فلو مي جيجي ما تيبوتا في تيوا كون فرب عامل فقه ليس بفقيه mélòó mélòó ẹni tó gbọ́ àdísì lọ́dọ̀ wa tó ń gẹ́gẹ́ òní gbọ́ yí tó ẹni tí ó lọ gbé fún ọ̀rùbá ámìlì fíkìní ilẹ̀ amánhuwa afqaha minhu ìwọ́lọ àdísì olóbíjẹ́ pítẹ bárẹ̀ tó lè hákíwẹ̀ sáàmùkì ẹni tí ó yẹ kẹ́ mọ́ kẹ́gùlẹ̀ tó bá lè há nǹkan toró òun pìsáàbù rẹ̀ di ẹni tí ó gbọ́ yí tí èèyàn bá gbọ́ yí lọ fẹ́ tì síwájú náà ọmọ bá ti fẹ́ ti àpọ́yé síwájú kò sígbà tó ní máa fi ti ẹkù o ò dẹ̀ ní sọ bẹ́ẹ̀ ni o ti sọ ìwọ lè rí nǹkan yọ sórí tiẹ̀ tó ń yọ ẹ ọlọ́run fi sàánú rẹ ìmọ̀ ní tòótọ́ ṣùgbọ́n tójú orí tiẹ̀ yọ yín onípẹ́ nìkan ha ìntánẹ́bí fẹ́ jùlọ ni pé ẹ ha bí ti wí àṣírí náà sàhábà inú wọn ni Abdullahi ibn Umar inú wọn ni Abdullahi ibn Amr ibn al-As tán radiyallahu anhum ajma'in tán bá rántí bá rántí ti sọ̀rọ̀ wọn ní sọ láíláí tàmáyé ọ̀há kọ́dà àfáwà Abu Hurairah máa jó yíwa pé Abdullah ibn Amr ibn al-As ha kí ó jò lọ ṣùgbọ́n wọn a máa kọ́lẹ̀ ni kíkọ́lẹ̀ tó kọ́lẹ̀ yóò wá ká nínú ẹ̀ yóò fi rántí tọpọlọ ní ìgbà tí ìwé rẹ̀ sọnù àdísì díẹ̀ tó rántí nìkan ló ń sọ nípa ànábì kò sọ yóò kù mọ́ kì í wá ṣe pé kò mọ́ mọ́ kì í ṣe pé kò mọ́ mọ́ ṣùgbọ́n qala rasulullah sallallahu alayhi wa alihi wa sallam inna jannata tahta dhilali as bó ti rí yẹn kò ní sọ pé fa inna al-jinana tààtà náà mo fẹ́ change yín náà tààtà dílẹ́tì àṣeyìf oníwí bẹ̀rẹ̀ nínú pé tá a bá sì bẹ̀rẹ̀ sí wò túmọ̀ méjèèjì yẹn ó lè súnmọ́ ara wọn oníwí ìtànàbí wí gangan tí ọba ti rántí ọ̀dàkẹ́ ẹni rọ́ọ̀dì ọlọ́ọ̀hún àrùn lọ́dọ̀ tí wá ń bí ọkàmọ̀ kọ́ láti da orí ẹnu mí ìlú àbí kó ní kí ni o yàní yàní a sọ yàní títí ó dúgbé débi Qur'an

nǹkan méjì mo wí o pàápàá nípa Quran wọ́n há ní gbólóhùn wọ́n há ní túmọ̀ torí pé ìtumọ̀ Quran tawqifiyya ni ọ gbọ́dọ̀ sọ pé èmi náà wá ọkọ̀ sí mi báyìí gẹ́gẹ́ bí àwọn ènìyàn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe sciences engineering táwa ní àyà Quran ló kọ́kọ́ pèpè sí engineering tọ́wọ́ àwọn yí àyà Quran lọ́rùn kó lè bá a sùtù engineering tiẹ̀ ẹ̀yin ọmọ yunifásitì wọ́n ní pé Islam sọ̀rọ̀ nípa statistics ilé ìfẹ́ púpù pé Islam sọ̀rọ̀ nípa mathematics ilé ìfẹ́ púpù pé geography gan inú Kùránì lọ́kọ́kọ́ wà àwọn sociology náà ẹnìkálukú náà wọn lọ ń wáyà lòun bá yí lọ́rùn kó lè bá a pé tiẹ̀ sọ́ra rẹ o béèyàn ṣe máa ń di àṣà ayé òjú bá náà lọ èyí tí ọba ti yí ẹra dúró torí ìtumọ̀ Kùránì wọ́n gbé wá látọ̀dọ̀ àlẹ́bìdàsíkò wa ṣùgbọ́n yìí tọ́lọ̀ bá fáyé rẹ̀ lẹ̀ kò sí láìdá tó bá fáyé rẹ̀ lẹ̀ kò sí láìdá kí àwọn bẹ̀rẹ̀ tí yíyáyà Kùránì lọ́rùn àwọn sàhábà òṣè bẹ́ẹ̀ àwọn agbé títúbọ̀ adáyé àwọn al-Imam Ibn Qayyim rahmatullahi alayhi èyí tó ṣe pé àwọn náà jọ wọn kí wọ́n afọ́ àgbà ابن تيمية رحمة الله عليه وعن العلماء وعن العلماء السنة أجمعين وكويسي تدعي بيقول صوتوتو وكوكو كل ما تتيوا أي تشلعي عقيدة تشلعي عبادة وتوابوسنا سلوك بولا تنبيلي أي نافي بولو دادا yàtọ̀ sí ká kírun ká gbáwẹ̀ bóòlà ti bára wa lò bóòlà ti bẹ́lòmí ẹ̀rí eléyìí téèyàn bá dẹ̀ sọ ọmọ ti lò ó yìí bá ti ṣàlàyé yẹn ẹsìn rẹ̀ rọrùn ayé rẹ̀ náà rọrùn ibi tá a bá ti ra wa dé lọ́sẹ̀ tó lọ níwọ̀nba àsìkò tó kù ó ní pé idha arada al-qadru fi ardi qalbihi badara at-tawfiq thumma saqahu bima'i ar-raghbati war ثم أقام عليه بأطوال المراقبة واستخدم له حارس العلم فإذا الزرع قائم على سوقه أفوى ابن القيم ọjọ́ yìí wà pé gbogbo ohun tí èèyàn bá ń ṣe ilé ayé tó bá ti ní lẹ́bù lẹ́bù yẹn òun ọ̀ wá máa ti bìkan máa bọ́ síbìkejì lórí kádàrà ọlọ́run àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ gbọ́ yín bẹ̀ yìí. ìtọ́lọ́n bá sì fẹ́ kó ṣeé ṣe ọ̀lọ́ ìgbín ẹ̀ bá ní òní ṣeé ṣe ìyẹn tẹ̀rẹ̀. ẹgẹ́ ẹ̀ta ni pé kádàrà ṣáájú ṣé ìtànṣe kásìmọ̀ bẹ́ẹ̀. ìtọ́lọ́n bá ti ṣe tó bá ti kọ́ síwájú ẹ̀ ṣiṣẹ́ tọ̀ yóò jáde ní kì í ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ṣe ẹ ṣiṣẹ́ tán yọ jáde ní kìí ṣe ilé máa mú igbe èmi ni mo ṣe wá dákàdàrá yìí rárá bọ́lọ̀ ń ṣe ti kọ́ ẹ náà ní ó kó lè bá wa yé wa méjì ó fi wọn mo kọ́ fẹ́ mú fi wé ní tí wọ́n fẹ́ fi rinlẹ̀ ṣáájú àkọ́kọ́ nǹkan wọ́n fẹ́ fi rinlẹ̀ onígbẹ̀yẹn máa tá a bá gbìn tá a bá fẹ́ kí gbin ìyẹn ń wù jáde ń tá ṣe ni pé a wá ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá sàfihàn lẹ́yìn a gbin síìdì rẹ̀ síbẹ̀ àbí a lọ stem rẹ̀ depending on method of planting ẹbẹ̀ kan ìmí rútu rẹ̀ ẹbẹ̀ kan ìmí bàbá gbé sórí nursery àgbàdà gbé sórí kíni o plantation kó ṣàlẹ́ débi tí ń lọ tó bá wá débẹ̀ tán ìjà àfilẹ̀ jẹ̀máà kí làá tún ṣe sí àwọn ah, Allahu Akbar bílẹ̀ à ń ṣe rí nìyẹn ìntàbẹ́ àchíìfù kì í ṣe pé bá títí kí n bọlẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ sí ní wù á bẹ̀rẹ̀ sí wọ́ ẹ̀ tiẹ̀ kò tí ì tán lẹ́yìn náà àwa máa máa ṣe àmójútó tó lágbára kí ni àmójútó yẹn a máa wíìd ẹbẹ́ ẹ̀kọ́ ẹ máa wíìd gbé eléyìí sára ẹ̀ mọ́ wù lára ẹ̀ mi ti parí ẹ̀ tá a bá pọ́ bẹ́ẹ̀ àá tún wá sọ ti fẹ́ máa ta abẹ́sìkẹ́ a lọ wá òṣèun ọ̀rọ̀ tó dáa lọ sọ a wà wá olùsọ eh, olùsọ yẹn wá tó bí ọ̀nà mẹ́ta mẹ́rin olùsọ àkọ́kọ́ olùsọ herbicide olùsọ ẹlẹ́ẹ̀kejì ní pesticide torí báwọn pẹ́ẹ́sì náà máa ní kíní ti ń ta fúláwà ti ń jáde wọ́n fẹ́ lọ́ mú bẹ́ẹ̀ àwọn olùsọ pesticide olùsọ herbicide olùsọ èèyàn olùsọ ẹranko náà ẹ máa wo àwọn èèyàn tí wọ́n máa ń fáàmù nísìnyí àwọn àgbé igi wọn á ṣe dé èèyàn pé àìmọ tí ó fẹ́ wá lóru tó bá ti rí yùn yọ sá wọn ni wọn fi máa ń sọ àáyá tí máa wá ya nǹkan jẹ nísìnyí àwọn èèyàn tó ti ń ṣe é síbi mọ́tò náà àwọn àlọ́ ya máàsì ojú èèyàn àwọn àwọ̀ fún chair seat tẹ́ni tó máa ń fẹ́ gbógun mọ́tò bá ilé rí sí ti báyìí ó fẹ́ gbé dànù pé èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn ti gbọ́gbọ́n débẹ̀ o ṣùgbọ́n ìtọ́nà bá fẹ́ kí ó ṣe ṣe náà ni ó ṣe kí ni o lẹ́yìn tó bá wọ́n olùṣọ́ ẹ fẹ́ǹsì ẹ̀ torí bẹ́ẹ̀ fẹ́ káwọn màálù wá jẹ mọ́lẹ̀ Allahu Akbar bíi ti parí o àbá ní tó bá wá sí gbogbo yíwọ tán fa ìdáni zero nǹkan imú àlàsókè ẹ wò ń torí pa afẹ́ gbígi ẹwà dúró ń tá a ṣe awálẹ̀ tó ń dà agbìn síbẹ̀ à ń fomi máa wẹ́ẹ̀tì a bẹ̀rẹ̀ sí ní mójútó every now and then a tún lọ wá àwọn nǹkan tí ò ní jẹ́ ká burú débẹ̀ nígbà náà ní ta ló tó wù kí wá ló dé tọ́rọ̀ tọ́lọ̀ ń bá fẹ́ táwa rò pé kìí ṣe pé ojú ọ̀nà tọ́lọ̀ ń bá tò kalẹ̀ fún náà ni ọgbà délẹ̀ jẹ́mọ́ ẹlòmí ọmọ gbé nǹkan sá fólè òun gan ní ògbélé lọ́wọ́ wí sókè àmọ́ wọ̀rí ìhun fẹ́ tó ni ó gbé sá látẹnu ọ̀nà ọba gbé gbé gbé gbé gbé gbé àìbá àmọ́ ìjọ tó lè bá wọlé kó wọ́n bá rí ọba gbé sójú wíńdò wí sókè ìgbé tó bá wọlé kú tiẹ̀ mọ́kò pọ́ rí jẹ́ gbé sójú wíńdò bá èyí ó bá wọn lọ pé àwọn eléyìí gan o. ìyìn tí ìbámu aláàbùn tó wọlé òun ló ṣe kí ni o. fúnra ara rẹ̀ lálẹ́ ìlàágùn ó náà náwó mi kàn yìí yóò wá nínú mo sì gbé e sátó aláwọ̀ àbí kó lọ gbé e sórí àjà pé ìdí gán rí orí àjà tó ló ń gbó bá ṣe kí ni o fúnra ara rẹ náà ìtọ́lọ̀ ń bá ti kọ́ báyìí wọ́n kà ni àfààní tọ́lọ̀ ń bá aláà tó bá gbèrò dáadáa pẹ̀lú èèyàn kan ní tí ó fẹ́ tí ó kọ́kọ́ ṣe ni pé yóò fi sọ́kàn rẹ̀ báwo ni ó sì máa ṣe kò ń gẹ́ wájú tó kìí ṣe pé ọlọ́run gàdé ní pé wàlùjẹ́nà lọ ìjẹ́ ẹ̀kẹ́ máa rí ni pé yọmọ wa mọ́sálásí déédéé yọmọ fẹ́ràn halaqatul ilm wọ́n bá jókòó kìí ṣe géèmù ni wọ́n máa ta kìí ṣe fúbọ́ọ̀ ni wọ́n máa wò kìí sọ̀rọ̀ jákujàku ni wọ́n máa sọ ìjẹ́ ó sáà máa wá sí lẹ́mìnà ni kó máa ṣe dáadáa àfọ́ ọlọ́run fẹ́ràn yìí ni o gbogbo ẹni ẹ bá ti rí tó fẹ́ràn dáadáa àmì pé sábàkọ̀tìláhùn sàáàdà ìyẹn lẹ́kùtà òǹsì ọlọ́run ti kọ́kọ́ kó dáadáa kan sí iwájú dáadáa ìyẹn ni ó wà ṣiṣẹ́ tó iṣẹ́ ìrìn yóò wà máa rí ṣùgbọ́n tọ́lọ̀ ti kọ́ yẹn ti ṣáájú rẹ̀ hadith ibn Mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa alihi wa sallam júwe pé ẹgbọ́n òun fẹ́ ṣàlàyé dídá yín fún yín inna ahadakum ẹ̀hẹ́n. آه، بلاتبيري يجمع خلقه في بطن أمه أربعين هو تو تو تو ثم يرسل إليه ملك فيؤمر بأربع كلمات أها بقدر رزقي وعملي وأجلي وسعيد وشقي wọ́n ti kọ́ ṣáájú nípa ìmọ̀ ọlọ́run wá ni làbá fi sọ pé kádàrá ń bẹ lára gbogbo nǹkan mo bẹ ọlọ́run àtàwa àtàwọn ọmọ wa àtàwọn ọmọ ọmọ wa ọlọ́run dákun má jẹ́ kí aburú gbẹ̀yìn ọ̀rọ̀ yìí fún wa. ìtọ́lọ́run ti kọ́ yẹn ẹwà máa rẹ́ tó yẹ gbọ́lọ́run ti kọ́ dáadáa mọ́ yíwọ máa rí ẹnìkan. bí ọlọ́run kó bí wọ́n ṣe kò ń gẹ́ wa àti ìmẹ̀ ètí ń bá ẹ̀ lẹ́rù jù ni. wọ́n ní afáà kan bẹ ní Mauritania àbí Morocco. ọwọ́ alára orí ànábì sallallahu alaihi wasallam eléyìí ṣe last kìí ṣe five hundred years ago intanso yóò tí ju ten years lọ ọwọ́ alára orí ànábì èèyàn kú lè rán ànábì lójú àlá ìtọ́ bábábọ̀ ní ọjà àmà pé sánábì lórí àbí ibi ọlọ́run kọ́lọ́run sí rọrùn àìmọ́ra ànábì òyọ́ ẹ̀kọ́ nínú ìjẹ́ni ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó rà nàbí náà kìí ṣe tí máa ṣe zìnà ọwọ́ nígbà lẹ́yìn tó ṣe zìnà ó wá rà nàbí lójú oorun ọwọ́ ẹgbẹ́ kú iṣẹ́ àìrú kínú rárá o ànábì tí ẹ máa ń rí ànábì tí máa sọ fún mọ́fìsẹ́ bídí àmánì ṣùgbọ́n bọ́ wá pé kódà kíní tí mò ń sà yìí ànábì ló ṣe kíní o àwọn ọjà tẹ̀ àwọn ìwọ́ ti rí ànábì o ṣeun ẹ̀fà tó wí bí báyìí olórí mùtànà bí pé o rí gíní o nàbí tí ó ní kò pọ́símù nítorí bá bọ̀ ní ó jẹ́ àmà ó rí nàbí yorùbá wa ní sàìdùnà fúlànù min ahli janna ẹni báyọ̀ ọmọ àlìjánà ni bashiru lọ́sọ fún ó tún yá ó tún di ń sà ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àdábì tún yọ sí pé fulanun min ahlil janna bashirhu ẹni báyìí lọ sọ fún ọmọ àlùjẹ́nà ó tún dọjọ́ kẹta fulanun min ahlil janna bashirhu ọmọ àlùjẹ́nà lẹ́ni báyìí lọ lè sọ fún wọ́n ní ta lẹ́ni yẹn ní huwa fi baladil haram ìlú mọ́kà ní bẹ̀. àkọ́kọ́ tó rí kò tóbi lẹ́mìí ẹ̀ bíi tẹ̀kejì tẹ̀kejì ń kò wá tó tó tẹ̀kẹ́ ta torí kò gbádùn ara ẹ̀ pé tánà bí ṣe ń yọ pẹ̀lú àwọn intanẹtìmà lọ́ba wọn owó pé kò gbọ́dọ̀ lọ múra o kò gbọ́dọ̀ lọ múra torí kí wà ní Maghrib ọ wà máa pé wà ní Maka kó àwa náà bá ọ kò bí ní ìgbà tó wá eh, lọ òdèlú mọ́kà ó parí tó wá fò ṣe gbogbo tó yẹ kó ṣe ó wá wá àwọn àáfàá lọ pé alátìmọ̀mọ̀ lárì kìí ṣe kan kìí ṣe kejì kìí ṣe kẹta ẹni yìí náà jẹ́ni dáadáa ẹni tí ń lálà ṣùgbọ́n ìmẹ́ni tá ń sọ ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ ànẹ́bí wípé aráàlú yìí ni ìlú báyìí báyìí báyìí lọ sí wà èmi ò sì mọ́ rí náà bá wádìí náà bá gẹ́ẹ̀tì ìlú ẹni yẹn nígbà tí wọ́n débẹ̀ eléyìí ń ṣe ìtàn five hundred years ago ní ìpáwọn tán wọ́n jẹ́nà sí wá ìwọ ni ọmọ kó bára rẹ̀ nígbà tí wọ́n dọ́dọ̀ ẹni yẹn ẹ̀hún dé ìlú yẹn náà bá béèrè ẹjọ́ ẹni báyìí nǹkan ẹni báyìí àwọn òfin eléyìí ò sí àfà abẹ́ ń béèrè ẹlòmíì afa tẹ̀yìn àfà lẹ́wọ́ béèrè gangan fulani dùn fúlàní dùn fúlàní adárúkọ débi lárúbáwá sì gangan ama ama ìtàn baba wọn orúkọ ilé wọn débi mẹta mẹ́rin márùn ẹlòmíì débi hundred wọn dá ọkọ rẹ̀ ma mọ̀ kó nífa ẹ má lọ pè wá káwọn kéèyàn lé ìgbà ìkó ló ń béèrè talalida kan èèyàn kan kẹ́ni ẹ̀ sì wá láti Saudi ẹni nù ẹ̀ mọ́kọ ẹ̀ ní mọ́mù lẹ fẹ́ béèrè ẹ̀ ṣe máa béèrè imam imam imam bóyá ẹ̀ gẹ́ ní ìṣe mistake ẹni tí mo ń béèrè ni kò láìsí kẹ́ lè béèrè ẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá mẹ́ni ó jáde lónà bá ní kí ló dé wọ́n lẹ́ ń béèrè ni á ní wọn náà là ń béèrè ni àwọn ń gbọ́ ni ẹni ìwí nǹkan kan ìwọ sì náà dàpọ̀ ó lóun ni ṣé ẹ máa fi mí ṣe ẹ̀yẹ láti jọ ìmú ti wà mọ́kà ìyí tí mọ́kà sì ni mò ń gbé ìdí bẹ́ẹ̀ ni mo sì ṣe rí nu ẹ bá rí àwọn ará mọ́kà èyí táwa ń dùn pé ah, wà mọ́kà báyìí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni. irọ́ ó ní mọ́kà náà ìdébẹ̀ ẹ̀yà ní ẹ̀yìn lọ ṣe káàbà ìṣe múrárí kí á ní òun ò sí nínú oúnjẹ lẹ́sẹ̀ lọ wọn ni ó ń lo ànábì ní káwú fún ọ pé arábìnrin tó wá jẹ́ kan ní àbámọ̀ wa tó wá jẹ́ kejì ní àbámọ̀ wa ẹni tó tẹ̀lé wa wá yẹn torí ọ̀rọ̀ yìí tí ẹ̀ bá lára anábìlẹ̀ tó bá lára ní mímí náà lórí kí ló ń ṣe síwájú ọlọ́run tó wọn náà rú ní àṣì èmi wọ́n dá tẹ́ bá sọ pé lóòótọ́ pé èmi náà ń bá wí èmi kàn rántí pé ìgbà tẹ́nìkan kú ṣá kò lówó èmi náà sì lówó ẹni tó kú ó fọmọ́ ẹlẹ́ẹ̀ lòun wá ní pé látijọ́ tó ti kú yìí gbogbo sálárì òun bá pátá òun máa da méjì ni òun máa fi máa bọ́ àwọn fámìlì láì ṣe pòun sí lọ́nà míì pé débi bá máa pa òun ní ó pa òun àwọn eléyìí ni wọ́n kọ́kọ́ gba àwọn sálárì tó bá kù lòun máa jẹ nítorí nǹkan ni wọ́n ti pé òun ṣe òun tọwọ́ lábàá ní eléyìí gangan náà lọ́lá kí kọ́lọ́ fi sànù rẹ̀ jọmọ́ tọ́lọ́ ń bá fẹ́ràn dáadáa fún yẹn yóò ṣàlà àsọ́nà ń fẹ́ ṣe lọ́mọ àdìjẹ́nà tó tọ́ náà ni kọlọ̀ọ̀bà aláàkójíká náà nígbẹ̀yìn dáadáa ẹni tó ń ṣe tọ́lọ́ ń ṣe wíbẹ̀ fún ẹ náà nìyẹn bóyá mo rọ́rọ̀ ẹ tò torí wọ́n ti kọ́kọ́ bí pé ṣì máa ń ṣe kankan kó tó máa kó ti ń kà kó tó wá padà sọ pé àwọn afúnròyìn pé ànábì ní káwé fún ọ wọ́n ti kọ́kọ́ bí tó fi jẹ́ pé wọ́n náà wá wá kí ló ń àwọn àni ṣùgbọ́n múra tó náà ṣe ní òun ti yá ẹja lọ nígbà tí wọ́n parí ọmọra tí wọ́n parí tọwáfù ẹkún ti gbé ló sùjú dubai orí ibẹ̀ ló kú sí jamana tọ́lọ́run bá ti kọ́ nǹkan ní kádàrá yóò wà lọ ọ̀nà ilẹ̀ ẹwọ omi tí wọ́n ti wá tí a bá sọ bá la ẹnìyẹn ò kọ̀rẹ́ǹtì in tó padà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ jámọ̀ kú gẹ́gẹ́rẹ́ ṣẹlẹ̀ ó ṣiṣẹ́ ibi tó sì kú sí àánú ọlọ́run lórí bẹ́ẹ̀ wọ́n parí umrah báyìí wọ́n parí sáàyè bayna Safa wal Marwa wọ́n kàn ṣe náfìlà ló gbórí lọlẹ̀ rákà kínní ìkejì báyìí pẹ̀lú kú sí jàmáà wa. لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق in tó máa ń ṣe dáadáa ní kútùbà lẹ́yìn mo ka àwọn nǹkan mẹ́rin tánàbí ní yàtọ̀ tó sinmi fi ìlú àwọn nǹkan mẹ́rin kílà àkọ́kọ́ alkafarat kílà kejì ìtọ́ámú ẹ̀tọ́ám ẹ̀kẹ́ ìtàǹkọ́ kìyàmùlé olúgbẹ̀yìn náà uh-uh, náà kẹsìrọ́tù kí ló wí rárá kàfàrọ́tù kàfàrọ́tù mẹ́rin lákàmbí àwọn nǹkan mẹ́rin tánàbí káà ṣùgbọ́n kàfàrọ́ọ̀tì gẹ́gẹ́ fún ara rẹ̀ náà kó kan mẹ́rin síwájú kàfàrọ́ làwọn tọ́lọ́mọ bí forí jiyàn kẹ́tìrọ́tù mẹ́ṣì ilẹ̀ masjid kí ẹ máa rìn lé ìtọ́ pọ̀ lọ sí mọ́sálásì bákan náà ni alwuqufu aw albaqa'u fil masjid kí ẹ máa jókòó sí kí ni o sí mọ́sálásì lé ìtọ́ pọ̀ ní púpọ̀ nùgbà bákan náà ni kí ẹ máa dìde lóru nígbà táwọn yìí bá ń ṣe kí ni o tọ́bá ń sùn wọ́n tá a dárúkọ yìí kàfàrọ́tù lẹ́yìn náà ló wá kan àwọn àyókù àwọn ìntàwọn màláíkà ń jà sí lẹ́yìn kàfàrọ́tù kí lẹ́lẹ́kejì ìtọ̀ àǹtà máa fún àwọn èèyàn ló ń jẹ kìí ṣe gbogbo ní gbé gbogbo ẹ̀ pé sí ẹ lára lẹ́ẹ̀kan náà ìjọ ọba ti rí mú yẹn mójútó sì gbìyànjú lórí àwọn àyókù ọba ti lágbára ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ kàfàrà ti ní wùdú alàlùmọ̀kárì bọ́ sí tá a dàrú báyìí torí ẹni tí ó fẹ́ tèlé tí ò ní dàrú mọ́ lọ́wọ́. náà ifṣẹ́ musalam àdínsí nínú lẹ́ẹ̀kan sí kàfàrà mo fẹ́ ka ní ìsọ̀rí ìsọ̀rí ká tó wá ṣàlàyé kàfàrà àti ìwọ̀n náà àti ń ka tèmi lọ́dún bá ti débẹ̀ kàfàrà ó ní kí èèyàn kathratul khuta ila al-masjid kafarat ó ní kéèyàn jókòólẹ̀ síbi tí ó bá ti ṣe kí ni o tó bá ti kírun kafarat ó ní al-wudu'u ala kí ni o ala al-makari mẹ́ta ni ṣùgbọ́n nínú àwọn dáhùn mọ́lá ààlá ń ṣe ìtìsọ́ọ̀mù sí àkọ́kọ́ láàkà kafarot ẹ̀kẹ́jì ó ní ìtọ̀ ààmù tọ̀à mọ́ fún ẹ̀ kí ẹ mọ́ fún ẹ̀ ní oúnjẹ ẹ̀kẹ́ta ó ní alqiyamu bil-layli wan-nasu niyam kí ẹ máa dìde ló ní ìgbà táwọn èèyàn bá ń sùn láti mọ̀ bíṣẹ́ náà mo rò pé náà àdìs abdullahi ibn salam ayyuhan nas afshu salam wa at'imu taam wa sallu bil ọ̀búlù àrùhá ọ̀sọ́lù ìbìlẹ̀ ìwọ̀n náà sún ìyá tàbára tí yóò mú yẹn náà máa lò ẹ wo ọkùnrin dáadáa kọ ìní ìsìn ọlọ́run ti kádàrá igbe yóò wà lùjánà ọ wá la ọ̀nà yẹn kalẹ̀ ó sì rìn àwọn èèyàn wá mọ̀ pé kádàrá rẹ̀ ló ti ṣáájú wọ́n rò pé iṣẹ́ yẹn tó tẹ̀sẹ̀ ṣe ló fà á ṣùgbọ́n iṣẹ́ tó ṣẹlẹ̀ sí yẹn náà ni ó jẹ́ kí n tọ́lọ́ ti kádàrá tẹ́lẹ̀ sí kíní o kọ́ṣẹ̀lẹ̀ sí kí lọ́lọ́ ti kádàrá fún jẹmọ́ ẹwà jẹ́nà ọbẹ̀ ọlọ́run kó ti káà náà ní dáadáa o إذا أراد القدر القدر شخصا بذر في أرض قلبه بذر التوفيق tọ́lọ́ bá fẹ́ràn yìí bí bá ti náwó bá lóòjò máa bá ti rí lẹ́yìn náà súnmọ̀ sàkọ́ òbí máa ìrọ̀rùn bá ti wọ̀rọ̀ nínú tọ́lọ́hún wà tún jẹ́ kí ìfiṣẹ́ kò ń jẹ́ tàwíìdì yẹn àbí ẹ̀sìn tó tí ó jọ rọrùn ni pé yóò jẹ́ kí dáadáa ìmọ̀ sojú kòkòrò dáadáa ma rọrùn fún wọ́n dẹ̀ ti retí dáadáa lọ́dọ̀ yín délẹ́kùn pé ìjọ tó kò bá gbàwẹ̀ Monday Thursday àwọn yóò sì máa sọ pé ah so possible ṣá torí pé àwọn rọ̀gọ́ ìlú àwọn ìṣeni ìṣojú lọ́yìn ìṣojú kòkòrò síbi tọ́lọ́ àwa fẹ́ ní sípò pé tó jẹ́ dandandan léyìí tó sì jẹ́ dandan ìdíkàlùkọ́ wa máa lé pé lójúmọ́ ok Monday ìmọ̀ àgbàwẹ̀ Thursday ìmọ̀ àgbàwẹ̀. ẹ̀yin lẹ́sẹ̀ máa sọ báwọn èèyàn pé kò jẹ́ dandan àwọn òun dandan ṣùgbọ́n àwọn tí wò pé ipò rẹ òun ni pé ipò ẹni tí ń wá pòsíṣàn ti sàánú kò wá ní rí nǹkan kékeré tí ó jò ráàánú ọlọ́run kò sáré ṣe ọ̀ wá ní rí nǹkan kékeré tí ó gbé sí tọ́lọ́run àbí kò fi nǹkan ẹ̀ tó tún tẹ́rìn tí ń ṣakọ. àbẹ̀bára lùsùnà tó jókòó tì wọ́n níbo ní assembly àbẹ̀bára lùsùnà táwọn ń discuss ẹlòmíì tó ń ba tẹlòmíì jẹ àbọ̀n àjọ jókòó tó jọ ń plan bí tẹlòmíì ò ṣe ní dáa rárá kò lè jọmọ́ ara wọn àfáà àrọ́gọ́bà àti rọ́gọ́bà ọlọ́wọ́ wa máa fi máa ran ìdáyàtú tòfíìkì tó ti ṣe fún yẹn yóò máa fi máa ràn án lọ́wọ́. lẹ́yìn náà ọlọ́run wà ràn lọ́wọ́ bí àtúwárì muraqaba tóòrù ní levels level levels àwọn nǹkan tí fi ń ṣe sọ́ra ọlọ́run wà kó yóò kó tì nínú ẹni pé rẹ júlẹ̀ ẹni tí máa sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ tó pé kò sí tí ò lè wí yọ à máa ronú sọ̀rọ̀ kó ah, this is not what we know of him ẹni tó yẹ pé kò sí tí ò lè sọ tẹ́lẹ̀ yóò máa ronú sọ̀rọ̀ yóò máa wò pé kí ni implication ọ̀rọ̀ yìí ti ń bá wí jáde àṣà táwọn èèyàn bá ń dá kò ní bá wọn dá mọ̀rọ́ńkọ́bà lẹ́yìn kó rẹjú ńlẹ̀ yóò tún gbìyànjú kí ni wọ́n máa wọ̀ toró mọ̀ pé aṣọ tó ń bá wọ̀ yóò jó gìtámì irú èèyàn tí ó bá ń sí lọ́rẹ̀. àìbáyìí fillah wastakhdama lahu haris al-ilm tọ́lọ́n bá fi ń sàánú ẹ̀ pátápátá ó ti fún tawfiq ó ti fún ní rọ́gbà àti rahba ó ti fún ní kíni jama muraqaba yóò tún wá gbé al-ilmu ìmà òun gangan ní guardian tí ìjà burúkú yẹn téèyàn báyìí tí wọ́n ti kó do ní mímà gbogbo àwọn nǹkan téèyàn ó rò pé ó lè sọ̀yàn òní ọ̀kọ̀ọ̀kan mọ́ gbogbo nǹkan téèyàn ó rò pé yóò sún yàn mọ́ lọ́wọ́ òní ọ̀kọ̀ọ̀kan mọ́ àwọn nǹkan táwọn èèyàn wa máa ń ṣì gbọ́ pé eléyìí àánú lọ́wọ́ ń bẹ̀ òun ni ó sọ pé rárá kò rí bẹ́ẹ̀ in táwọn èèyàn máa ń ṣì gbọ́ pé àbí ń wà àánú ọlọ́run tí ó sì rí bẹ́ẹ̀ ìmọ̀ tiẹ̀ ni ó dé torí pé téèyàn bá rò pé ìmánì ẹ̀ máa wọ ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmánì ẹni tó ṣẹ̀ṣẹ̀ jọ́ ẹni tó náà ń ṣẹ̀sì ní ìsìn kódà yóò fẹ́ ẹ lè máa pe kéèyàn láwọ́ lẹ́yìn oúnjẹ ní haram. no wọ́n sọ pé kí n ṣọ́jọ́ ọmọlúàbí pé kí a máa láwọ́ lórí oúnjẹ pípé ń sọ pọ́nà òfúnyàn tó nìyẹn àfà kì í ṣe bẹ́ẹ̀ ànábì a máa ṣe kí ni o a máa láwọ́ ó sálàrà bí n ṣe yóò ṣẹ̀ṣẹ̀ wáyé tí ẹ̀ ń bá bá àwọn jẹ̀mọ́ kan rìn èèyàn ó gbọ́ ìmọ̀ yé sódì ìmọ̀ tí wọ́n ṣẹ̀ gbọ́yé ni ó máa sọ pé ìsọkúsọ lélẹ́yìn sọ́jà rí gẹ́gẹ́ bí àpèjúwe nìyí bẹ́ẹ̀ ti jókòó lẹ́yìn ẹni tí ó bá kí irun kan lẹ́yìn magrib sí ìṣá bíi pé ayé rẹ̀ ti dàrú lọ́dọ̀ àwọn kan kí ni irun yẹn wọ́n máa ń gbé ní sọ̀láàtù àwàbí fẹ́ni tó bá ti bá jàmá ẹ̀ rìn rí ẹjọ́ bá rìn lè mọ́mọ́ láàrin magrib sí ìṣá wọ́n máa ń pe rákà mẹ́rin kan wọ́n ń gbé ní sọ̀láàtù kí mo gbé o ìjọ́ tí bá bá àdísì dúhá sọ̀látù àwàbí pé sọ̀látù dá máa ń kí ní ẹ̀yìn ṣubú yìí ní ìgbà tó rùn bá yọ títí tó rùn ẹ ṣe yẹ látàrí kó tó yẹ ó là ń pè ní sọ̀látù dúhá ẹ wo bí dáná fi tiẹ̀ ṣe omi táwọn fi ti wọ́n sí. ìmọ̀ ní òun àjọ yóò gbọ́ àwọn eléyìí fẹ́ kó bá mi ní ààrẹ rí tó fẹsẹ̀ múlẹ̀ pé mẹ́rin ìkan bẹ lẹ́yìn mọ́gírí kàkà bẹ́ẹ̀ èèyàn lè máa kírun lọ tí ò ní nọ́mbà ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù tá a mọ̀ ní rákà mélòó jẹ́ máa wà ìmọ̀ ní máa ń jẹ́ kí ìmánì tó níyẹn kó má dàrú mẹ́ lọ́wọ́ ìmọ̀ ní máa ń dín táwọn èèyàn fẹ́ pè ní ìmánì tí ó ṣe ìmánì ìmọ̀ ní máa ń jẹ́ kó mọ̀ fáwọn eléyìí tí ń kọjá ẹnu àlà téèyàn bá ti ń rìn lójú ọ̀nà àlùsùnà jama'a kullahu an yata'allam namshi na'am àbá ní tọ́lọ̀ igi tá a gbìn yẹn ti yọ dáadáa ni ìdá tọ́lá anájú olùhìmá ti fi ìdílé alẹ́ lẹ́yìn bàtọ́lá kí là á sọ níbi tálá àkọ́kọ́ yẹn ó náà ní pé kádàrá ṣáájú ṣùgbọ́n ìmánì tó ń ṣe tó nílé ni ọlọ́run lọ́sàánú rẹ̀ káàmà pé mo fẹ́ ní ìmọ̀ tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala jẹ́ mọ̀ pé lówe lówe làfà ń sọ̀rọ̀ mo fẹ́ kàn máa tu torí ta bá ń tu lówe yẹn ní tarjumatun harfi ó láyé kílì ká mọ́ pọ̀ntà ń sọ yìí ọ̀rọ̀ yóò sí lé afáàní tẹ́ntẹ́ bá rí pé mo fẹ́ doni mímà ìfẹ́ràn máa rẹ̀ ìlákòólé ká dà gẹ́gẹ́ bí anájìmù ó ti yé tí ìlákòólé ká ìmọ̀ ga mo fẹ́ doni mímà ìgbà wọlé yẹn wọ́n rí ànojú mi àjẹmọ́ filẹ̀ ìfidọ́lá mi lẹ̀ ẹ̀rí pé ìmọ̀ túlẹ̀ ọkọ̀ kan yẹn ó máa dàrú wọ̀rọ̀ ti fẹ̀t kọ́mọ̀rọ̀ alazima determination ọ̀tọ̀ ni mo fẹ́ dàáfà ọ̀tọ̀ ni pé ẹ́ ìgbọ́dọ̀ má dàáfà mo fẹ́ dàáfà púpọ̀ nú àwọn èèyàn ní máa ń sọ pé mo fẹ́ mo fẹ́ ṣùgbọ́n tó bá ọ ṣiṣẹ́ ọrìn ọ̀nà dàáfà ó kéré ní èèyàn tí máa rìn o àfáàní tó yí tiẹ̀ bá wá jọ mọ́ra wọn ọ̀la ní àbọ̀ ọbẹ̀ dà fa ọ̀tún wá rìn with great determination lójú ọ̀nà yẹn kò sí tí ó ṣẹlẹ̀ ju pé ashraqat ardul qalbi bìgínì o ìmọ̀ yóò sì tu ẹ lọ́wọ́ kí ni gàdá ń sọ jama wa kullun yadda'i wasla bi Layla wa Layla la tuqirru lahum bidhaka mélòó mélòó èèyàn lọ́wọ́ yunifásitì lẹ́yìn tó bẹ́ẹ̀ ní first ṣùgbọ́n tó bá sọ ní tíní first class máa ń ṣe fún kò ní í ṣe o lọ́nà mi òun ló lòun fẹ́ di àáfà wọ́n sọ wọn pé ọmọ ha nǹkan gan ó ní ibi ah, ò ní láti ha nǹkan kí n sáà ti gbọ́ yé problem ọ̀bọ̀ wọ́n sọ wọn pé àáfà báyìí nìyẹn ti ń rìn nǹkan wọ́n ní ah, ẹ ti gbàgbé pé àdúrà kò sí tí èyí yanjú ẹnìkan wọn á há ó ṣe àkèkọ́tẹ́lẹ́kọ́ fi wọ́n rọjá lẹ́yìn sọ́fẹ́lẹ́ òdìkan اللهم اجعلني عالما اللهم اجعلني عالما ọlọ́wọ́ sèmi ló ní mímọ̀ àwọn ní àfà ọlọ́wọ́ ọgbà ṣùgbọ́n ẹ lọlẹ̀ yá kí ó ní kò ní ẹ̀yìn ọba pé wà alámàkà máa làm dákún Allahu akbar fàkẹ́bìrì àlẹ́yìnkán arba'an kò sí gbogbo ẹni tí máa tọrọ àdúrà tí ọba ti rìn lójú ọ̀nà ẹ ó fẹ́ kó bá rẹ̀ ni sórí ìmọ̀mọ̀ rìn lójú ọ̀nà yẹn gan ìmọ̀ jẹ́ kí èèyàn rò pọ̀ ọlọ́run ní gbàdúrà nígbà tó ń tọrọ nǹkan tó yẹ pé tọ́tùbù mọ̀hálà ọ̀ ń tọrọ tó yẹ pọ́lọ̀ ní ṣe ṣùgbọ́n kò ní ṣe ó yẹ ṣe ádámà náà ádámà ni wa allama ádámà ó sì kí ṣe nabiyullah Muhammad tó gba wáyé wa allamaka ma lam takun ta'lamu wa kana ṣorí mi àti ẹ̀ ìtọ́lọ̀ kọ́kọ́ ní dọdọ wà ó ní pé gbìyànjú yẹn máa dàmú tó wá ń ọlọ́run wà á fẹ́ tí ò yí ẹ tẹ́lẹ̀ yóò padà fi yẹ ìta mọ̀lẹ́nì kìí ṣe gbogbo ẹ̀ náà láhá ọlọ́run tàtàrà gbìyànjú ó jẹ́ mi máa hàn sí wá ní ṣùgbọ́n jókòó lẹ́wọ̀n ní ẹ̀mí ò nídìí láti tiwa bí wa wa rara tẹrùjú najata walam tasluk tariqataha inna safinata la tajri ala al-yabs wọ́n sì máa já kàn kíní kankan tí ń kọ́mọ̀ lọ́dọ̀ àwọn yẹn pé èmi fẹ́ bọ́ sí ẹ jẹ́ kí mi bọ́ ẹ̀wù ìmọ̀lẹ̀ èmi kàn fẹ́ bọ́ sí lẹ́bùn pé kí n n sórí àìmọ́ lékún nímọ̀ problem tí ó padà kó bọ́ ni pé in tó jẹ́ èèwọ̀ ó lè padà má mọ̀ jẹ́mọ́ bò láti ń wá mọ̀ kò bí ìgbégbà tí yẹn bá tó wọlé kí ó nìkan o àwọn sàhábà ń jọ sí gbogbo nǹkan kọ́ wájú ànábì ìmọ̀ jókòó sí dárúsù wọn ṣùgbọ́n lè kí ó padà délẹ́bù pé mo ní láti gbọ́ àwọn basics yé kí n tó máa lọ sáwọn bẹ̀rù àbí tíra tó ti ẹ̀kọ́ lẹ́lẹ̀mí náà bẹ́ẹ̀ kà àfi kí wọn náà ṣàwọn gbìyànjú kankan in tó ma ń jẹ́ kí ẹni tó mọ kí ó yàtọ̀ sẹ́ni tí ò mọ ni fi ha eléyìí bó ti dárúkọ ní dárúkọ pé àdìs dẹm wáyé ìmáàmù kọ kalẹ̀ nínú kìtàbù àtká ṣùgbọ́n ká tó kọjá nínú àtkáàrò wọ́n ti ṣàrò ẹ̀ ni o ṣùgbọ́n wọ́n ní tíra fi muslim fún ara rẹ̀ ọ̀wá gbìyànjú eléyìí pé ti mọ tí ò bá há kíú tí ò há orúkọ a lè ẹ mọ o mo rò pé tí mo ń sọ yé òun lẹni tí ó mọ orúkọ àfà a lè tó ẹ gbé àwọn àfà wípé lòun kàn sọ ẹ bá bí ẹjọ pòsíṣàn yìí yẹn ni àwọn àfà wípé ẹnìkan sọ pé ìmáàmù Ibn Uthaymeen nínú tírà àwọn Sharhul Mumti' actually nígbà tí wọ́n ń sọ nínú ṣẹ́rù wọn gẹ́gẹ́ fún tíra àwọn èyí tí kọ́kọ́ fi ṣe ṣẹ́rù òṣùlù fíkì yẹn ṣe mọ̀ pé òṣùlù mi ní ilmi òṣùlù náà kọ́kọ́ ṣe ìwọ kí ni gbogbo eléyìí tó ń sọ aláwọn àfáà wípé èyí lè fi wúra wọn o ẹni tó yẹ pé àwọn àfáà wípé ni àtẹni tó ń dárúkọ tíra jẹ̀mọ́ kódà bẹ́ẹ̀ bá sọ pé ta ló mọ kéwú àwọn èèyàn ó sì mọ̀ pé ẹ̀gbọ́n a kàn respect rẹ ni ẹni tó mọ kéwú rè ẹ̀ wàá tó fọ́ nìyí ó lè jẹ́ position àwọn tó ń kígbe àwọn àfáà sọ báyìí pé ó lè jẹ́ òun ló ráìtì ṣùgbọ́n ẹ̀ ní dìde ń bẹ̀rẹ̀ káwọn yẹn máa fi mọ̀ lọ wọ́n ní pé ah àbẹ̀lẹ̀ òkò lídùn ta moon báwọn sókè èyí tó wá ń wí kú yìí jẹ́ ọ̀mọ́ yìí àbí tó ń wí díẹ̀ díẹ̀ tó ń ṣe mistake àwọn ni ọ̀rọ̀ àbá wallahi mujtahid yóò wá máa káwọ̀ lára pé wallahi mujtahid wo ni gbogbo tó sọ yẹn pátápátá àwọn àfáà ti sọ́nù tíra èyí tó kọ̀rẹ́tì gbogbo ẹ̀ náà kójọpọ̀ àwọn aṣọ sọ́mùrì rẹ̀ àfa sọ́mùrì ni wọ́n kà òun náà ṣe kí ni o ó ṣe bá sùn tiẹ̀ ẹ dákun ẹ gbìyànjú má gbé ebú má rò pé ebú ń bẹ nínú kéèyàn mọ sọ́mùrì èmi ń sìn bóyá mo fẹ́ máa tajà ní sọ́mùrì lèmi wá káàkiri ẹjọ àfa bẹ́ẹ̀ ti lọ látòkè délé yẹn agbọ́pọ̀ ẹ ti dárúkọ mọ̀mùsàdúntì ẹ ti dárúkọ ṣàzàlíyà ẹ ti dárúkọ ẹ dákun kí wàá ní sọ́mùrì gbogbo ẹ̀ wàá ní haramu kí lẹ pé haram ẹnìkan ni yóò sì gbádùn ẹ̀sìn ẹ̀ kò ní le fún rárá torí tí mo gbọ́ haramu ni ṣùgbọ́n wọ́n tí ó fẹ́ kí ó lọ́mọ nìyẹn nígbà tí mo ń bàlú tí wọ́n wí tiẹ̀ kí lẹ̀ rí tó fi sí ẹnìkan náà tó ń pè nígbà tí ṣàzàlì ìyá náà tó wí tiẹ̀ kí lẹ̀ rí tó wí sí ọ̀dà kí làwọn àáfàá wa táwọn à ń sìn rí sí ẹ̀dá arúkátẹ̀ wo náà àáfàá bíi mẹ́rin nínú àwọn tí wọ́n ṣẹ̀ ìwọ yẹn ti yàtọ̀ sí talákọ̀ọ́kọ́ àsìkò yẹn ò dẹ̀ ṣe ń fi wéra wọn o àsìkò tí wọ́n ná yẹn wallahi kódà bọ́ bá ṣe mistake ọgbà ládájọ́ alákọ̀ọ́kọ́ lọ tó bá jẹ́ mujtahid ṣùgbọ́n mélòó mélòó èèyàn ni màá fẹ́ dì bẹ́ẹ̀ ibi tí mo bá lọ́nu tó yẹ pé ọ̀nà ọ̀nà ẹnu ọ̀nà lòun náà ń takú sí. tá bá fi odò màá ẹlòmíì ẹnu ọ̀nà àti débi odò yẹn lẹ́kùn rẹ̀ ò fẹ́ jù báyìí lọ ìníkàlùkù wà wọn ní ẹnìṣó ẹnìṣó wọn ní gọ́tà wọn sọdá ẹnìṣó wọn ní gọ́tà kejì wọn sì kí ni o wọn sọdá ascent ní ìgbà tí wọ́n wá sílẹ̀kùn báyìí náà ní odò rẹ̀ ta ní ọ̀wọ̀ ilé jẹ́ bá sá padà ọ̀pọ̀lọpọ̀ bá ti máa ń padà nù bó padà kódà bí yẹn bá kú sáàrin omi yẹn yóò bá a tún bí idnillahi yawmal qiyamati mushahida wí sókè. Okay. sòun ló fa tábà fi gbogbo ẹni tó bá wà dìtámì tọ́lọ́run bá aláàsì bá ṣàánú rẹ̀ tó bá máa fi di pé ìmà rẹ̀ dà gẹ́gẹ́ bí nujum tí àzímà rẹ̀ tó dà gẹ́gẹ́ bí qamar kí náà padà ṣe o ashraqatil ardu bi nuri rabbiha ilẹ̀ ó wà just imagine òṣùpá jáde tán àwọn àràwọ̀ náà tún tẹ̀lé ẹjọ́ òkùnkùn olè tún wá káàkiri mọ́ gbogbo ń táfà ń pa lówe fún wa ètò ń dàbí òwe máa ń já dàfí iná ẹni tó bá ti gbìyànjú èmi mọ ẹnìkan ní ìgbà tá a fi wà ní dáǹṣe IJMB ní ìgbà tí èdè kò mọ mathematics yẹ̀yẹ́ làwọn ẹ̀wọ̀n fi ń ṣe tán bá ń kó wa ń kà àbí tá a bá ń ṣe nígbà tá a fi máa parí ó ti ń kọ́yàn ní engineering mathematics àwọn máa yà á lẹ́nu Malam Saheed bóò ló ti ṣe àṣẹ pé ashraqat najmul himmati waradifahu qamarul azima fa ashraqatil ardu tí èèyàn bá ti wà ní tọ́mí yóò wà mọ́ dàgbé àbẹ́mi náà kọ́ ni ibi tí wọ́n náà lé لتقل لك همة النجم ثم تردفه بقمر العزم لكي تشرق الأرض بإيش؟ بنور ربها أفان نوصك إليك بوجوت الله بيناس لوري أولا فلا ألا كشنون فوا أنبي جبا فيه kó àwọn èèyàn dáadáa afẹ́ bá dandan ṣùgbọ́n a máa dùn mọ́yàn nínú pé ẹ̀kọ́ ẹ̀ kó sì hàn lára ẹ̀ sàtífíkẹ́ẹ̀tì ó yàtọ̀ sí oríire fún ara rẹ̀ ayé ti wá da èèyàn lè gba sàtífíkẹ́ẹ̀tì pé pé ń tẹ́sí kọ kò ní mà òun náà sáà ni pé mo fẹ́ púùfù fúnlé ayé pé mo mà á tàbá wá dé gbangba ìmà o lè mọ wúlò fún ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tá a fẹ́ kó jáde yìí gẹ́gẹ́ bí ìṣesí ó ti tó bí ọdún mélòó ìmọ̀ ṣe ń tà ń ṣe ẹ gbọ́dọ̀ pé lẹ́sìn o tẹ́nìkan wà rúgbó aláì bá ti jókòó látàárọ̀ bí ipá ń lọ Saudi alọ́ṣe umra ni ṣùgbọ́n tá ní àyàn bá dà mélòó mélòó nǹkan tó ṣe pé dáadáa àníyàn rẹ ni ó sọ ọ́ ní tọ́ ọmọ ìgbàládá lé lórí ẹni tó bá gba certificate àfa ìmọ̀lẹ́yìn náà ní ìdàdíyà ẹni náà wá ṣe báyìí a mọ̀ pé yóò bẹ̀ẹ́ ló ń bẹ̀ẹ́ láti lọ síwájú sí i ẹni tí ó bá gba certificate àwọn tá ń bẹ ládùúgbò tá rò pé kéwọ́n ègbéyàn àwọn náà mọ ọgbà ah, they feel encouraged ẹlòmíì in tí òjò kí ó ní pé kéwọ́n èkéjá òótọ́ sì ni wọn èkéwọ́n já. ṣùgbọ́n láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo tiẹ̀ ti kú lẹ́bù kan bọ́ sí lẹ́bù mi ẹ wá sọ pé ó parí ìdàdíyà ó parí ìdìdàyà ó dẹ̀ parí kí ni o tànàwíyà léyìí tó ẹ bá wà lágbára àti ẹ wá ní pé ó máa ń tán pè o nígbà tẹ ẹ bá ń kọ́yàn ní kéwù yẹn ti máa fa àwọn oríṣiríṣi hàn eléyìí máa ń ka ni eléyìí máa ń ni eléyìí báyìí ló ti èyí parí sánáwì kó lóun ti dàfà gbogbo ayé o bá sókè rárá mo gbọ́ lárúbáwá ò sì sọ ọ́ ní mímọ̀ fìyẹn náà rárá torí pé mo gbọ́ lárúbáwá ẹni jẹ́ ọ̀bà gbọ́ lárúbáwá tí ń láàrin wa yóò múra o ṣùgbọ́n táwa ní ni pé mọ̀nàtù tákùwà lọ́ọ̀yì òun ni kéèyàn lọ́lé kí ó ká ní òwì sókè. ibi tá a ro ìpáyọ̀ ọlọ́run sí oníkọ́ lọ́lé kí ó. tẹ́ ẹ̀ bá rí ẹni tó kí ó tó ń ṣe nǹkan kan yóò ní gbé àfa síbẹ̀ náà ń ṣe kí o. ìmúra rẹ ìṣesí rẹ yóò máa kọ àwọn àwọn àbàjẹ́ kan fún ọ kódà tẹ́mi rẹ bá ń pè ọ in tó o ti géwú kódà kẹlòmíì máa wù ọ yóò máa sọ fún ọ pé ẹ̀ẹ́n limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna ma nakun nata'allam gbogbo kí ó ta kàǹsì is not for certificate wọ́n ní kullu ilmin la yadkhulu ma'aka al-hammamu laysa ilma wí sókè bẹ́ẹ̀. كل علم لا يدخل معك al ليس laysa ilma gbogbo ìmọ̀ tó ọ̀bá lè gbé wọnú tọ́ílẹ̀tì kìí ṣe màá rẹ̀ kí ni túmọ̀ kò sẹ́ni jẹ́ ọmọ lọ́nú tọ́ílẹ̀tì tí ó gbé tíra yìí lọ kò sẹ́ni jẹ́ ọmọ lọ́nú tọ́ílẹ̀tì tí ó gbé kùránì lọ àfẹ́dís ṣùgbọ́n tó bá wà ń bẹ ìmọ̀ tó o bá lè rántí ńgbà tó wà nú tọ́ílẹ̀tì tó ní lè wo tíra ńgbà náà òun náà ń pè ní ìmọ̀ jẹ́máà gẹ́gẹ́ bá ti wí ẹni tá a kọ́ jáde ní ìdàdíyà tí ò lè ṣe i'rabu daraba zaid òun náà kọ́ la máa ń lò àwọn àti zaidu àti amúrù yìí náà ní kí jọ́tọ́ lọ́wọ́ bá nígẹ́ nìkan ṣe sùúrù fúnra wọn kò sáǹfààní ń bẹ ẹni tá a kọ́ ní ìdàdíyà tí ò lè ka Qur'an kò sáǹfààní ń bẹ ẹni tá a kọ́ ní ìdàdíyà tá a wá ń bèrè nípa ọ̀rọ̀ zakato ní àwọn àfáà nìkan náà kò sáǹfààní ń bẹ̀ wò làá ṣe wá sọ ẹni tó jáde sànàwé àmọ́ bọ́lá ó ti rí èyí tẹ́ gbọ́ ẹ̀kọ́ máa min qalbin yuhibbukum ẹ dákun tá a bá kọ́yàn ká máa ròyìn pé a kò jẹ́ má rí ilé kí ó tó lọ ní ti dáadáa nú kódà ṣùgbọ́n gan ní ha àmọ́mọ́ bó ti rí ní títa ẹ̀dá ẹ̀dàkùn ẹ̀ ṣọ́ra ẹ̀ jìnà sí àwọn wẹ́lẹ̀ ìsókè kálíbà mọ̀ pé ẹrù ńlá la gbé gbogbo ẹni tó ní abágbàwájú wa kọjá àwọn àríwọ̀ tó wà lọ sí ìdàdíyà tó lọ ìbtìdàíyà tó lọ diploma mutlak tó lọ sànàwíyà ìwọ náà ti jókòó síwájú wa báyìí òun ló sì gbọ́ lélẹ̀ gbogbo déníkálukú wá bá wá kọ́ àti káfí ṣàǹfààní fẹ́ lómi àìdùnkùn bìlà èmi náà ti bọ̀ yín lọ́rùn kìí ṣe ìjókòó kankan lè máa rẹ́rìn kìí ṣe ìjókòó kankan lè máa wọ̀ pé àwọn tá a jọ jọra wa ní even bíyùn bá ń bẹ lára ẹ̀ tẹ́ ẹ̀ máa ń wárú ìjókòó yìí inú yẹn wọ́n máa dùn pé èmi nìkan kọ́ mò ń bẹ́ ń bẹ́ èmi nìkan kọ́ mò ń ṣerú nǹkan yìí ṣùgbọ́n báwo ni ìwọ náà ti ṣàǹfààní fẹ́ lómi ìdí tá a ṣe ń kéwú nìyẹn ìdí tá a ṣe ń kéwú ní ìpìlẹ̀ òun làǹfààní ara wọn ṣùgbọ́n báwo làǹfààní yóò ṣe dára ẹ lómi òun ní tẹ́ ẹ bá débi kan tó ní èmi náà mà lọ lé kéwú wọ́n tẹ̀sì ẹ̀ láyé ń sìn kan tó tẹ̀sì rẹ̀ ó ní ìgbàgbọ́ tó kọ́kọ́ ti síwájú kí ni gánà jama wa ah sàtífíkẹ́ẹ̀tì ni tẹ́ ẹ bá ka kẹra áàtì tó lò mọ ogun ẹ̀ tó mà tó hàn sórí ó lè máa kà ṣùgbọ́n gẹ́gẹ́ bá láwọn ń wá àfa àkìrà àǹtí wọ́n béèrè pé ìjáza rẹ̀ dà látàyé dáyé làwọn àfa àti ń gba ìjáza wí sókè. ìjáza ò sì burú kódà ìjáza ga sí kọ̀ fún ẹgbẹ́ ni a ẹni tó lè fún sàtífíkẹ́tì ìdánpẹ́ sàtífíkẹ́ṣọ̀n náà ni ipe ó mà ó sì dára lójú pó mà wọ́n ní mo ṣe ń sọ fún yín ìwọ bá wà nílé kí ó tó ọmọ pé ó tí máa tí peer influence wá mú ẹ pé èmi náà gbọ́dọ̀ ṣe afla náà ni ó dákun tètè lọ withdraw rẹ wọn kó bára rẹ torí pé tọwọ́ bá ti gbà ọ̀nà méjì ni ó ti rọrùn ṣàádẹ́tù zúùrì ni ó máa jẹ́ lọ́dọ̀ àwọn àfa ìwọ náà tó sì gbà kọ́bílù ṣàádẹ́tù zúùrì ni wọn náà máa jẹ́ táyé bá wà díẹ̀ nínú ẹ̀ a máa sọ sí i lọ́la ṣùgbọ́n lọ́la pẹ̀lú ògo ọlọ́run ọba Allah lọ́dún yìí àti ìnírò àwọn tí a ní rí láti ìgbà táwọn èèyàn ti ń jáde lọ́dọ̀ wa nílé kéò yìí wọn àti ìtó náìtì èèyàn lọ́la pẹ̀lú ògbó ọlọ́run náìtì àwọn tí wọ́n jáde la fẹ́ kó jáde náìtì yìí n tó fàtà ṣe dúró ń bí òlẹ́rìí àkọ́kọ́ ń bẹ̀ ni ẹ̀kejì níta àbí lè dúró ń bì báyìí ó ní pé béèyàn náìtì bá méèyàn mẹ́wàá mẹ́wàá wá ẹ dákun egbò náà ó dúró sí lọ́la ṣùgbọ́n a wà á fúlà àwọn ẹni tí wàá gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ gan ẹ́ kódà multipurpose náà ń lò ìyẹn kọ́ pè mí náà múra kí n ya ṣe áfúlà rárá múra sẹ́kọ̀ọ́ rẹ̀ kó sì ṣàǹfààní ń bẹ̀ ibi tá a dùn sí lálẹ́ rẹ̀ a sì lásìkò láti lọ títí sùn kálíbà àtìtì dí lọ́la ọlá ọlọ́dàkùnbà ṣe rọrùn àwọn ọjọ́ tí ó tún máa tẹ̀ lọ́la ọlọ́ba fàbáríkà sí fún wa ọlọ́run kọ́ mọ́ fi bú wa o gbogbo ẹ̀yin àwọn tó ń travel wá láti èkó àti ńlá àwọn ará èkó látọ̀sùn nítorí hafla ọlọ́run dákun jẹ́yìn náà ṣàǹfààní wíwá yẹn káwọn tẹ́ sì torí ẹ̀ wá kán mọ́ pò fo kán sì mọ́ rò fo àwọn tẹ́ wá bá náà káwọn náà mọ́ pàdánù dáadáa láàdá lójú gbogbo nǹkan ọlọ́run mọ́jà mí ìsìn rẹ̀ ta ló ní béèrè kan péré iná ilẹ̀ sọ táìmù wa so alaikum salaam. lẹ́ni ó níbi mùkọ́dímọ̀ Thank you. àfa ń sọ pé ọlọ́run jẹ́ òun gbàgbé òkú ẹ̀sìn yìí o ó sáàrí pé òun béèrè náà ni ọlọ́run fún ọlọ́lùbáràtà ọ̀rọ̀ ńlá náà sì béèrè iṣẹ́ òbí ẹ̀ ní í jẹ bóò la sì lè so mọ́ kádàrá ibẹ̀ ẹ fún wa pé kádàrá tọ́lọ́run bá gbèrò dáadáa ròyìn yọ so bó ló ti wá jọ mọ́ kádàrá àbí ká tún gbé iṣẹ́ òbí ẹ̀ ní jẹ ṣéyàn á máa jíṣẹ́ òbí lákọ̀ọ́kọ́ náà bẹ́ẹ̀ ni ẹ̀rí sì ń bẹ fún nínú Quran púpọ̀ ọ̀nà alọ́láìkì ká ti ka ilé àwọn ọmọ tí Nabiyullah Musa alayhi salam àti Khadru tí wọ́n bá kọ́lé ọlọ́ọ̀ni wa kana abuhuma salih dáadáa tí ń bá wọn yìí bàbá wọn tó jẹ́ yàn dáadáa ni olóòjọ pé tá a bá débi nínú ìgbà mi a máa sọ̀rọ̀ pé báwo ni sọ̀láàpò al-awlad bóò làwọn ọmọ ti máa ń ya dáadáa nínú ọ̀nà àkọ́kọ́ tó máa ń gbà ya dáadáa jùlọ orí kí bàbá yẹn náà máa ṣe dáadáa àti ya mú wí òun máa ń jó wà perfect lẹ́yìn àánú ọlọ́run ṣùgbọ́n tí kan nu ya nǹkan kò mí ìgbéyìn ò ní bí dáadáa èyí tó bá kàn lọ mú èyí tí ò dáhùn fìtínà ẹ si báyìí gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí ọmọ nàbíyùláhi Nuhu alayhi salam tọ́ nígbà tá a bá wà pé èèyàn lè ní ìgbà tí wọ́n fẹ́ kú gbogbo nǹkan ní wọn ni wọ́n fi tọrọ àwọn èèyàn wọ́n rán létí wọ́n rán létí àdíta anábì pé a ń tàzàrọ̀ wọ́rọ̀ sátàkàzọ̀ ní yẹ́nì àwọn àgbìyà khairun laka tàzàrọ̀ hùn àìlà kọ́ fi àwọn tí wọ́n jogún rẹ lẹ̀ nígbà tí wọ́n fẹ́ kú lẹ́ni tó yẹ pé wọ́n ní tọrọ kankan lọ́wọ́ ẹlòmíì ó lóore fún ọdún kó fi wọ́n lẹ́ni tí wọ́n máa yẹ takẹ́fà fún nẹ́ẹ̀sì a máa tẹ́wọ́ sáwọn èèyàn pé ẹ ṣàánú wa. ọ wá ní èmi ò tó bá yẹ pé ọlọ́run ni mò ń sìn ní ti tòótọ́ àwọn ọmọ tẹ́ ń rí tí ń fi kankan lẹ̀ fún yìí لا يذرهم ربي أو لا يتركهم هملا تقول الله نمونسي رب عمر يتكفل أمرهم أبا عمر ترون عمر ابن من؟ ابن عبد العزيز ó ní ọba mi kò ní fi wọ́n lẹ̀ kò fi kankan lẹ̀ bóyá two years three years tí Umaru kú lọ àwọn ọmọ yìí bí gẹ́ẹ̀ mọ sponsor yẹn pẹ̀lú ten million fifty million wọ́n jẹ́ sponsor àwọn yẹn kò jọ yín lójú wọ́n sponsor yẹn lọ sórí jihad wọ́n sponsor yẹn lọ fún ọ̀rọ̀ ìwá ẹ̀kọ́ àwọn gẹ́gẹ́ nánú owó ara tiwọn láì ṣe pé owó bàbá láàrin ẹ̀ mo fẹ́ pè yìí sí owó tó ń tọ́jú látijọ́ ìtorí ọmọ ṣé wò ó mọ̀ pé owó yẹn gan lè sọnù lọ́wọ́ tiẹ̀ ó dáa kò wá sọnù lọ́wọ́ tiẹ̀ àgọ́ ọwá fi kọ́lé kalẹ̀ fọ́mọ a ní ọmọ ṣe dáadáa sọmọ ṣùgbọ́n ọmọ yẹn bíbi tí mo parí wà títí fún bàbá yìí à ń wí fún ọ̀pọ̀ ọmọ yẹn ó gbèbí ilé yẹn kò sí eníkàlùkù ọmọ wò pé ah, ilé yìí ní ìsìn èmi ọwà jókòó sílẹ̀ àwọn ẹ̀gbọ́n mi àmọ́ àwọn àbúrò mi ọwà lọmọ ṣiṣẹ́ wọn tún wọn máa dáwó fún mi mí náà fẹ́ wọlé ayé lọ ẹnìkanukọ wà fọn ká tọ ilé yìí náà nísìn kíní tí ń wù ń bẹ téèyàn bá gbé bẹ ẹja ta ilé tẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kàn bí ti ń spapòdé láyé rẹ kódà òní tí ì kú gan tí ọ ti gba àwọn àlejò kan sílé ẹ mọrú àwọn àlejò yẹn àwọn eku àti kíni àtàsí ìwọ́jọ́ ló bá ti yọ báyìí inú ilé ó máa ní ìtì ni ọwọ́ wà lójú kan eku wà mọ́ bẹ́ẹ̀ gbálẹ̀ yọ́ mọ́ bẹ́ẹ̀ ṣé kí ó wọ́n fẹ́ tónú ilé ó tí kú àwọn òsìlé tí ìṣẹ́ni ti ń gbà wọn ìyẹn mi gbé téèyàn bá ara alẹ́ fẹ́ kí ama ni ó sàǹfààní fún yẹn mo dẹ̀ ti sọ téèyàn kan fún yín náà nígbà tí ń sọ fútùbà kí n padà síbi tí wọ́n ń bọ̀rọ̀ lọ ìyìn tí wọ́n torí ẹ̀ tó fẹ́ ṣe dáadáa yẹn ojú rẹ̀ ó lè tán tí ó bá tán lójú rẹ̀ ó lè tán immediately tó bá kú ní first generation òun ló jẹ́ pé tó bá wá ṣe dáadáa ní ibi tọ́lọ́run ó ti ran àwọn ọmọ ẹ ṣe kò lè yí ẹ ntí Umaru sọ ni pé ẹfọ yín balẹ̀ yóò lè díẹ̀ níbẹ̀rẹ̀ ṣùgbọ́n kò ní rí bẹ́ẹ̀ fún dàlkíyàmù kò wá lè fún wọn hàn lòjọjú méjì lọ tọ́lọ́ ṣe gbàdúrà wọn tí bàbá òsì nǹkan kalẹ̀ fún wọn bàbá ń sọ yìí was the president of the equivalent of about eight countries bẹ́ẹ̀ ni Umaru inuman ibn Abdulaziz ọwọ́ akúkú wa ní wọ́n náírà tó fi ilẹ̀ fáwọn ọmọ ṣùgbọ́n làwọn bá a lá kò fọra rẹ̀ ṣeré eléyìí mi gbé dáadáa bàbá máa rán mọ, imam bó láṣọ wa fẹ́ so mọ́ kádàrá kò lè kádàrá abẹ náà ni bọ́lọ̀ ti ní ká bí ọ síbi tó dáa kádàrá abẹ àkọ́kọ́ ni wọ́n kejì òun náà ni pé ǹjẹ́ ò wá jẹ́ kí dáadáa bàbá yẹn tó wọ náà lọ́wọ́ ọlọ́run wá ṣe rọrùn fún ọ tí náà mọ̀ sí táwọn èèyàn bá ló ń jọlá bàbá ẹ wàá sọ pé kí ló dé ẹni tí ó jọra bàbá ó rìn lọ́nà bàbá ni parí ẹ̀ bá ń wí kó pariwo rẹ̀ nígbà tí ọmọ ń gúgò àwọn fẹ́ jẹ khalifa wa ni àbàbá wa ni ẹ jẹ́ kí n wá jẹ kí rẹ ní ṣe ìmúgbó ìngúgò bàbá yìí sì ní ṣe tẹ̀fsírì àwa ni àwa náà khalifa khalifa kí ló fẹ́ jẹ khalifa gúgò. ayé bismillah ẹ jẹ́ àdáadáa ń bẹ̀rẹ̀ ìyẹn náà wá kó ṣeé ṣe ẹni tí ó jẹ khalifa bàbá náà ni kó rìn lọ́nà gíní o tí ò bá tiẹ̀ wàá mọ̀ tó bàbá wọ́n sì máa sọ pé ẹ rìn lọ́nà rẹ̀ òun la ṣe ń pariwo pé ẹni tí ó jọ láàrẹ̀ ẹ wò ìyàwó àtọkọ a jọ lára wọn nígbà míì ìyàwó a jọ lá ńgbà míì ní púpọ̀ nùgbà ṣùgbọ́n ọkọ mi a jọ láyàwó bẹ́ẹ̀ ni o ìyàwó a máa jọ lọ́kọ nípò ọ̀nùgbà torí pé àdámọ́ obìnrin ni pé káwọn máa yọ̀lẹ́ láwọn tá ní ọkọ ni ó wá máa gbìyànjú ni ó máa dààmú ni ó máa ṣe gbogbo ẹ̀ lórí wíwá àánú ọlọ́run yóò máa ràn òun ló fi jẹ́ pé ó kéré núgbà tánàbí sọ pé obìnrin ni kó jí ọkọ rẹ̀ lọ́lẹ̀ kírun ta ló ní kó jí jama ọkọ ni ó wá jí ṣùgbọ́n obìnrin náà tó bá jí kó yóò ṣe kí ni ilé tó bá jẹ́ pé obìnrin ní ọkọ ń jọlá fìtínà nìyẹn tó bá jọlá rẹ̀ láyé náà wàhálà yẹn tó bá tún jọlá rẹ̀ lálùkì àmọ́ nìkan á máa wò pé wọ yí ọtí abẹ níláárí kankan ni ṣùgbọ́n lómi ìwọ obìnrin ni ó mú wọ jẹnà nínú àwọn ìyàwó rẹ̀ obìnrin yìí ó ṣiṣẹ́ púpọ̀ òun yóò máa pe ọkọ ẹ̀ ẹjẹ á ṣe lé ẹ mọjà á ṣe lé eléyìí ọdà eléyìí lọdà ọkọ náà wàá máa gbọ́rọ̀ sí lẹ́nu ó kù díẹ̀ ó tún bẹ lọhùn fún ọkọ Ọlọ́run sì gbà á Allahu akbar. ṣùgbọ́n dùn púpọ̀ nùgbà ọkọ ni wọ́n máa jẹ́ pé níyàwó rẹ̀ bá tiẹ̀ ṣàṣe ètò yóò wà jẹ́nà ni tí ò bá jẹ́ o ṣùgbọ́n kí ló fà á tí imúrọ̀tù nù àti imúrọ̀tù lùtù tá a ṣàǹfààní torí pé ọkọ ni ó ti di mélòó tí mo fún abáyé ní ìsìn kádàrá ń bẹ ọmọ a máa jọlá bàbá ṣùgbọ́n tọ́mọ náà bá rìn lọ́nà bẹ́ẹ̀ nìyàwó náà jọlọ́ ọkọ ọkọ jọlọ́ ìyàwó táwọn méjì bá rìn lọ́nà tó dáa eléyìí kò tako kádà rárá kí ni tó wà ń bẹ ẹ̀rì pé ni wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ ṣùgbọ́n lè má ṣe tó bàbá yẹn ọlọ́run sì gbàdúrà ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni ó lè má ṣe tó bàbá rẹ̀ ẹlòmíì wà tó má ti gbó kọ rẹ̀ àwọn yóò o òun wà á ní máa pe kéwú délẹ̀ púpọ̀ kàbá ìmọ̀pọ̀ ìmọ̀pọ̀. ẹnì kan wà tó ẹgbẹ́ ogun yẹn pé kò lè ṣe ìrọ́bù asubuha arba ìsì wíwí kú àwọn sọ pé ìmọ̀ ọlọ́kíní jẹjẹmọ́ baba ni baba ta lọ baba tó yẹ kó fẹsẹ̀ ń kánú ọlá bàbá ni olóńgbẹ́ tí ó jọlá bàbá mi kó rìn lọ́nà rẹ̀ at least bó bá ní nǹkan mi àárín mi tì í sí ó ṣàǹbẹ̀ lábẹ́ ojú ọ̀nà tí bàbá là ti pẹ́ lórí ansa ẹ̀ ṣùgbọ́n clear púpọ̀ kádàrá yẹn ò jáde lábẹ́ kádàrá ṣùgbọ́n ọtọ́ jàǹfààní rìn o tí àwọn sálàfù lọ nígbà tí wọ́n ọmọ rẹ̀ wá ní dádì ẹ pẹ́ lórí irun lédi ó ní à ah, torí rẹ náà ni bẹ́ẹ̀ ni torí rẹ náà ni gbogbo lè ń sin àdúgbò torí rẹ ni tí má ti ń ṣe dáadáa àwọn ọmọ ọgá wọn gbà ọmọ táyì tí dádì máa dìde ẹ mọ gbọrọ ọmọ dádì tó máa kí súnmù yìí tán ó di seven thirty kan tó dìde àgbẹ̀ mi ò tiẹ̀ máa ń tán máa ń ṣe gbogbo yẹn ti dìde lọ seven thirty wọn ní wálé ọkọ̀ ojú bàbá ẹ̀ torí dín náà ni torí ti yín náà ni tó wá mí pé bàbá yẹn ò máa gbalada ni bàbá yẹn ń gbalada ṣùgbọ́n bí bàbá yẹn ṣe ń jiyàn dáadáa sí wàkánà abúhùmá ó lápá lára yín òun ni pé the best training tí yẹn lè kọ́kọ́ fún ọmọ ni pé ìwọ ni wọn kọ́kọ́ tọ́jú ara ẹ̀ tó bá ti tọ́jú ara ẹ̀ àwọn ah, ọlọ́run ní sàkóso fún ọ. wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.